ó ṣe ṣe pé ọmọ kọ̀ọ̀kan. máa gbá etí ẹ̀. ìyá sọ wá kọ̀. máa gbá etí ẹ̀. ọmọ tó kúnnú rẹ̀ mi máa máa wọ̀ra. wàá ní ìrọ̀wọ̀. ọ̀bẹ yìí kí ló ń ṣe ẹ gan-an tó ṣe ah. wọ́n ní kí ló ń ṣe ẹ. èmi ìwọ. èmi ìtọ̀ èmi. ìwọ. èmi ni wọ́n dúró wá jẹ̀ ló ń bá sọ̀rọ̀. ọ̀tá ní ẹ̀ ah. ti wọ ìkọsẹ yẹn ni gbogbo bísínẹsì jẹ́ kó sọ ìtọ́ sọ yẹn ẹni tó mú ni débù kò tó ẹni tá a débù bá. sọ́wọ́ ọ̀bọ yìí ìwọ ọ̀bọ yìí tí bá gbá ẹ ní ẹsẹ̀ kan ò ní jìjì. àní tó bá gbá ẹ ní sẹ́ máa gbá ẹ mẹ́rin. ẹgbẹ́ fúlàjọ́ ọ̀rọ̀ ìfọwọ́sẹ̀ nfilale jọ ah! alabuku. ẹni sọ ẹlòmíì ló máa ṣe wẹ́dí yẹn. o ti sọlá o sọ tó máa máa hot ẹlòmíì ló máa ṣe wẹ́dí yẹn. o ti sọlá o wáyé. wait now you listen to me. okay. kẹ́ni má mi ni ẹ. okay. wọ́n bọ̀ wáyé ọmọ bó ṣe tó láǹtì tó ti lọ́ máa mú tí ẹ̀hún ló ní ìjọba businesses ọmọ bó ṣe tó my name is Ẹniìtàn Henry ọpọlọpọ ọpọlọpọ Nigeria limited. ọmọ tí mo ti ní ìtàlẹ̀ ọmọ tí mo ti ní ìrẹ̀ òní jẹ́ òní ẹ̀ bàjẹ́ ah! nínú lẹ́nu ok má wọlé.